bákan náà ni pé gbàgédèmọ̀ underscore twenty two lórí instagram àti gbàgédèmọ̀ lórí tiktok àti gbàgédèmọ̀ underscore two lórí tiktok bákan náà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjá jọjẹ gbádùn ètò tòní ojú tẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ mi etí náà ní di lágbára Ọlọ́run ọba. ají làárọ̀ yìí la tún gbọ́ pé lánàá ají lánàá la tún gbọ́ pé epo ní nàìjíríà ó tún ti lé ní one thousand naira official price ó tún ti lé ní one thousand official price kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan fìlà mùsùlùmí kú pẹ́rẹ́kí kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan ọ̀rọ̀ nàìjíríà bọ́ sódì kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan ara ní ní wá dàṣà fún ọmọ nàìjíríà bàbá sọ pé tinubu ni ẹ gbọ́ ṣé tinubu ló fà á àwọn kan sì ń sọ pé tinubu bá ìyà nílẹ̀ ni ó kàn pè fún wa ni pé wọ́n ti prepare àyà yẹn lẹ̀ tẹ́lẹ̀ fún wa wọ́n ti kó owó wa náà ti pẹ́ pé ṣùgbọ́n Tinubu kàn jẹ́ bá àpigún ni òun kàn jẹ́ ẹni tó ń bá wa pín ni ẹgbọ́n ṣe lóòótọ́ ni bá a ti ń bá Nàìjíríà bọ̀ yìí sọ̀rọ̀ Nàìjíríà ó padà níyànjú báyìí bá a ti ń bá gbogbo ẹ̀bọ̀ yìí ṣáà rò pé bóyá orile lè bá nàìjíríà ṣá ṣùgbọ́n o ohun tí mo rí inú ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé hmm, ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé. ọkùn akíní Tinubu lò wípé ó sì ń ṣe tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé gbogbo tí Tinubu ń ṣe yìí wọ́n ní the man is on the right track ọ̀pọ̀lọpọ̀ sọ fún wa pé tá a bá máa gbádùn ọ̀pọ̀lọpọ̀ sọ pé dandan ni fún wa láti kọ́kọ́ jẹrú ìyà tá à ń jẹ yìí lásìkò Tinubu ọ̀pọ̀lọpọ̀ ní ká má bá wọn bú Tinubu o wípé kì í ṣẹjọ́ ẹ̀ nítorí Nàìjíríà ti bàjẹ́ jìnnà kí Tinubu tó dé ṣùgbọ́n tá à ń rí ni pé kàkà kó dẹ̀ lára ọmọ ìyá jẹ́ ńṣe ni ìyá àjẹ́ ń fi ọmọ ẹ̀bùn obìnrin so far látìgbà tíjọba ètè dé so far nàìjíríà ò tí ì rí gbádùn kankan ẹ gbọ́ sódodo ni Tinubu ń ṣe ẹ gbọ́ is he really taking the bulls by the horn ṣé lóòótọ́ ni pé títẹ́lọ̀ bá máa rán aṣọ yóò kọ́kọ́ fàya yóò kọ́ gé sí pieces. ṣé lóòótọ́ ni pé reformation tí Tinubu ń ṣe ló ń jẹ́ kára máa ní wá adáwọn mínísítà tí bàbá ti èèyàn àtàwọn parastatals tí bàbá yàn pé kí wọ́n máa head of parastatals tán ní kó máa monitor àwọn parastatals ọ̀kan bíi EFCC bíi central bank àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ kó ṣe gbogbo wọn ṣe trust ẹgbọ́n ṣó necessary bí yà ṣe ń jẹ wáyìí torí gbogbo àwọn nǹkan tí mò ń sọ ẹ̀ ní excuse tọ́pọ̀lọpọ̀ fún Tinubu báyìí wọ́n la gbọ́dọ̀ kọ́kọ́ ṣe faradà fún ìnira tó máa bá wa èmi náà ti bá àwọn èèyàn fún èmi náà ti fún àwọn èèyàn lẹ́skúùsì bẹ́ẹ̀ rí àmọ́ mo wá dúró mo wo sàkún ọ̀rọ̀ pé <laughs> òyìnbó kan ní the patient dog eat the fattest bone òyìnbó kan tún wá jáde pé ẹpanu sọ ẹgbẹ́nu yín sọ̀rùn ẹpanu mọ́ if the patient dog <laughs> is not careful it might end up in eating no bone at all torí pé ó máa tó kàn mí mọ̀ mi máa jẹ́ tó tóbi jù tí ò bá ṣọ́ra máa jẹ gbogbo bóònù tán mọ́ lójú. àwọn kọ́ọ̀bù ṣe gàdà wọ́n ní bàbá Tinubu sì máa káwọn Chinese wà kán wá rà wá pàápàá wọ́n sì máa tà wá fún wọn. kí ni tó ṣẹlẹ̀ Nàìjíríà kan why is everything not working so far? ẹ jẹ́ arábìnrin adé tó ń wọlé tó jẹ́ nínú àwọn ọmọ tìǹbù lóòótọ́ ọmọ àtẹnubí ni kì í ṣe ọmọ àtìdébí pẹ̀lú àwọn tó súnmọ́ tìǹbù bí pé pátá ni tó mọ in and out ọ̀rọ̀ tìǹbù ara àwọn n tó fa ìṣubú tí Nàìjíríà ṣubú lọ lọ́wọ́ yìí Adétóun tú àṣírí yẹn arábìnrin yẹn bọ́ ó fi kanra sọ̀rọ̀ torí tá a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ bá a ṣe ń bá lọ ìta ń fojú parẹ́ yìí pé a ṣe gbọ́mọ wa ni eh, ẹ gbọ́ sọ correct ẹ gbọ́rọ̀ lọ lẹ́nu Adétóun ná kí n tó mọ tí mo fẹ́ sọ lé lórí. normally on a normal day EFCC chairman you no suppose to better for you Could any ní dáa fún You ṣe wáyé e go better for you EFCC nothing concern me with EFCC staff EFCC ṣíàmà Could any ní padà dáa fún yín pásítọ̀ tó wà lórúkọ yín ó máa padà fi yà you see you and Cardoso When my papa take position compensate that Cardoso and you you and Cardoso ah aṣíwájú. we don't want to keep the people <laughs> hungry and angry. dear father but you say, be patient. Your, your loyalists don't level up. Under your regime, Nigeria has... There is no free beer parlor anymore. You don't even need to contest. You don't need... All you need to do is to apply for the results. When you say the highest level of corruption in Nigeria is happening under my father's regime. EFCC. Cardoso, we never wear suit for the past 25 to 30 years. You carry compensation you take a whole sensitive position. The state of the nation, you take and compensate them. Now, that man does not know right from left, front, from back. Pounce is on his journey to 2005. On behalf of my father, they are just scattering this country. EFCC chairman cannot hold common Yaya Bello. We are just hearing humongous billions, billions, billions. 16 chair, 16 cash twenty four ka kò ní dáa fún yín EFCC tálàrọ̀ bá ní kò dáa fún yín ọlọ́sàn-án nìjọ dáa fún yín you see it you see what loyalism cost Daddy me, on behalf of you they have destroyed this country finally there was a country called Nigeria there's no longer a country called Nigeria Baba Jagaban the people you are talking about Bia they have upgraded it is now lounge They are lounging. Which day they bid for a contract again for this country? No more bidding of contract. Everything is just happening. That the meeting is so long. Ọ̀tẹ̀ ọ̀run lọ. Bàbá Jagaban, ẹ ti dẹ́ǹsì lọ. Wọ́n ti bẹ́ná lára yín. Nigeria has been, Nigeria is a gunner. This was not the agreement. You were supposed to bring people that will work. You are not supposed to bring loyalists. Why are you bringing loyalists? Are they stealing on behalf of you, Baba? Are they stealing on behalf of you? Because you can only bring people who are loyal to you when they have to report back to you. If not, if not, where Cardoso has placed this country now? All those money they are talking about now, where that useless, useless EFCC chairman cannot even arrest one person. We are just hearing you, Mungos, Mungos money. Kò lè padà fún yín o. Wallahi kàláì kì í ṣe pé. Àdàbí ni. ba tó bá koto pé ẹ This one where they say they want to change ministers. Cardoso must go. EFCC chairman must go. If una not chase those two people, Baba Jagaban, if you not chase those two people <laughs> ẹ ẹ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní wá owó àtàbẹ̀rẹ̀ tẹ́fẹ́ fi rán ṣòkòtò yìí because so on behalf of Jagaban's family my papa he don scatter this country ẹ ti padà da nàìjíríà rú you are running helter skelter looking for how to fix the problem your loyalists are running helter skelter looting and siphoning and destroying this country the more by the time you are back with the plans that you have for this nigeria you no go work again because you are you are running about for the one that was created eight years 16 years ago on behalf of Tinubu you are already creating another problem which you don't have an idea of so by the time you come to know there will be no solution dadi me ẹ and àwọn wèrè yẹn send those two useless people away they are not loyalists they are destroyers they have finished this country six hundred thousand now it's nothing One million naira now is nothing. Dollars and pounds, those ones are just increasing. Ah! There was a country called Nigeria on behalf of my father, Tinubu. <laughs> Hey! Wọ́n dalẹ̀ rú, eti ti ẹ ti dalẹ̀ rú, ẹ lọ káwọn eléré ibú má ṣàǹfààní àṣìyèrè. Àwọn àwọn tí ò tí ò lọ́pọlọ kankan, àwọn outdated brain, outdated brain, ọpọlọ tó yẹ kán ti lo flush out, lè lọ government when you are supposed hey esa esa esa esa no gbogbo àwọn loyalists yìí you don't have the ones that they have children or grandchildren that are well read and educated you cannot tell these small small boys even this app that we are using to talk now, these small small boys do them. baba jagaban ẹ eh, rẹ anybody mú no one. kẹtẹ máa mọ twenty five thirty tó jẹ ah. Tinubu ó ṣe yìí on behalf of the family Tinubu does scatter this country adétóhun ló sọ̀rọ̀ ẹ̀ gbogbo aburú báyìí ò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣe wá rí tẹ́lẹ̀ ìwà peléke ni lápeléke leléyìí lọ ìnira yẹn wá ti di promax báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ rí spark tí nǹkan bá spark a spark ó ń ṣáná ó kàn ṣe ń fi náà ó ń ṣe rìhásà ni láyé gbogbo àwọn ìjọba tó ti lọ́kàn spark ni ṣe wá rí nísìn ó ti wá gbiná ó ti wá bẹ̀rẹ̀ sí ní gbiná kí ni tó ń fìyà jẹ nàìjíríà gan kí ló fà á ajẹ́bánu ni tá à ń pè ní corruption resultant effect ajẹ́bánu là ń rí yìí o kò sí ìjọba kan tó dé tí gbogbo àwọn tó so mọ́ra ò ní jàjẹ̀bánu as in as much wọ́n bá ti tọ́dì ìjọba yẹn ibi tó weak ni wọ́n máa bá wọlé sí lára ẹ wo tó ń ṣẹlẹ̀ ìjọba ìkọ́lá àkọ́kọ́ kì í ṣe ìjọba Tinubu ṣùgbọ́n àgbáríjọ gbogbo ẹ̀ sìn ó ti wá bẹ̀rẹ̀ sí ní di wàhálà sí Nàìjíríà lọ́rùn ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí wa bàbá Tinubu kẹ̀rí kàn ó ní dandan sẹ́ẹ̀ òun fẹ́ ya dámàtì délẹ̀ ní òun ò ní gbọ́n tí gbogbo ọmọ Nàìjíríà sọ policy òun yẹn he must stay by it he is now staying by the policy ojoojúmọ́ nǹkan wa nira sí i inú àwọn gọ́fúnọ̀sì dẹ̀ ń dùn àwọn yẹn dẹ̀ yọ̀ ní tiwọn kí ni reason wọ́n ti rí páyé ti divert attention kó lọ́dọ̀ àwọn àti fèsì central Àbújá nìkan la Tinubu náà wá ó wá ṣe débi pé ó wá settle àwọn governors ó kówó fáwọn yẹn àwọn yẹn ya kówó wa náà wọn ò yá ráyè tàwa aráàlú wọ́n ti rí pa àtàsáwọn Tinubu là ń ta sí i kì í wá ṣèní ló bẹ̀rẹ̀ kì í ṣèjọba Tinubu ló bẹ̀rẹ̀ mo ń sọ eléyìí ká lè mọ̀ pé ẹgbẹ́ àkọ́tadé tó ń sọ ó ní there was a country called Nigeria why tó fi lo was torí pé it is now crystal clear that one Nigeria is no more working it is now crystal clear that one Nigeria is no more working Tabashi Joko said, "No one Nigeria, wọn Nàìjíríà ibi tá a máa báyọ̀ là ń báyọ̀ yìí sọ ọmọdé ti mọ̀ ń sìn àgbà ti mọ̀ dé tó mú òsì náà tó pèpè fún Yorùbá nation bọ̀ ẹgbọ́n tó sọ yẹn ó ní there was a country called Nigeria because òun náà jókòó wò ó rí i pé kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ nàìjíríà ó túbọ̀ fọmọ bóbìnrin ni nǹkan yẹn túbọ̀ worst sí ni wàhálà yẹn di promas látòrí ìjọba 2015 wàhálà yẹn ti ń bọ̀ ó ti escalate bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ẹni tó kigi tó fẹ̀ lójú láyé buhari ni ọ̀ṣíbàjò wọ́n mèkì convention kan nígbà kan ṣẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pẹ́ tán wọlé tóun náà rí pé everything is not working ó blame the previous government káwọn tó wọlé at the verge of conducting 2015 election aburú tó ṣẹlẹ̀ láyé Goodluck Jonathan ẹ ti rí i pé kinní yẹn sequentially ni wọ́n ń tò títí tó fi dibi tó dé yìí tọrọ yìí tó máa ń dùn mí nípa àwọn la máa forí kó the resultant of the resultant effect of corruption ẹni tó máa ń tó máa ń tó máa ń dálé lórí òun láràlú orí wa ló máa ń jálé lẹ́nìí nísìn epo nàìjíríà officially ó ti wọ one thousand and sixty-five naira official price láàárọ̀ yìí mo ṣe rà lẹ́nu NNPC láàárọ̀ yìí petrol it has never worst like that in Nigeria before táwọn èèyàn kan bá máa sọ wọn ló sì rọ ní Nàìjíríà ẹ̀ka ilẹ̀ Amẹ́ríkà iye kan náà ilé petrol ẹ̀ka ilẹ̀ London ẹ̀tọ́ ṣé iye tẹ̀yìn ra petrol yẹn ṣé ìgbádùn tẹ̀yìn gbá làwọn gbáǹbí gbogbo ẹni ẹni tax tó ń kàn gbà lọ́wọ́ yín ní US ní UK lẹ́nu ìwé àtẹ̀bá ń gbé you are seeing the efficacy you are enjoying the efficacy you are seeing what they use your money for ẹ ń filẹ̀ ẹ ń jẹ́ ẹ ń tẹ̀gbádùn ẹ ń rí ẹ ń rí náà lásìkò tẹ́ bá sanwó wáífà ẹ ń rí náà yẹn lò ẹ ń rí dátà yẹn lò aṣáájú mdu tẹ́ bá sanwó tv ẹ ń rí tv yẹn wò aṣáájú mdu sáwà tá a máa tọ́jẹ́ màá sanwó ṣe dstv màá tún sanwó màá tún ra epo tan jẹnẹrétọ̀ tí màá fi wò ẹni tó bá wá san owó yẹn tí ò rówó repo sí jẹnẹrétọ̀ owó yẹn waste wọn á tún béèrè mí lóṣù tó bọ̀ nepa ò dẹ̀ yé gbéwò náà wá ṣé bẹ́ẹ̀ ló ṣe rí fẹ̀yìn lábúrọ̀dù àwa sanwó nọ́mbí without value reason tá a fi sanwó náà a enjoy ẹ̀ tó o bá ti lówó epo petrol nínú generator nígbà kan lásìkò bíi two months ago iná yẹn wà improved díẹ̀ nígbà tó nípa ti bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n báyìí wọ́n bàjẹ́ padà ni wọ́n bàjẹ́ padà ni as if it is a cause for we Nigeria to enjoy the facilities at least for one month no social amenities kankan ta enjoy in this country the, the, the, the roads are not motorable. There is no pipe-borne water. That sector has been declared emergency. A state of emergency has been declared there ní water sector. Kò sí ẹjọ́ wo lè rọ tí mo ti rí tẹ́yọ ọ̀rọ̀ tí tó yọ last ní Abẹ́òkúta yìí bóyá bóyá gbà mo primary school. Everybody now tó bá kọ́lé àfikún lọ gbẹ́bọ́ o ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe lamẹ́ríkà ní London nìyẹn ẹ̀yin tẹ́ ń fi ibẹ̀ yẹn kàn bí àtiwá pé ẹ̀yin sì ń gbádùn èlé lówó epo lọ́dọ̀ ti yín èlé lówó kinní kan ṣé bá a ṣe ń ṣe lẹ́yìn ṣe ń ṣe lọ́rùn tó bá gba one naira lọ́wọ́ yín ẹ máa rí value one naira yẹn tí nǹkan kan bá dẹ̀ ṣẹlẹ̀ ìjọba máa san mọ́dà one naira yẹn fún yín mo gbọ́ tẹ́nìkan sọ nínú nínú àwa pìrìsẹ́ńtà ó bú ẹnìkan wípé nígbà kòrò ó níye tó gbà tó lọ fowó yẹn kọ́lé amẹ́ríkà ní tọ̀hún wà o tó bú pìrìsẹ̀ntà yẹn pé pìrìsẹ̀ntà yẹn gba owó gbowó kòrò tó gbà lamẹ́ríkà tamẹ́ríkà gọọmẹ̀ntì ń san fún un pé kò nídìí páwọn lọ tò lẹ́níwẹ̀ẹ́ kílẹ̀ tó mọ̀ àwọn ti gbọ́ gbarangbara nínú àkáǹtà wọn mi ò rò parẹ́ ni kẹ́ni mi lè sọlẹ̀ haúsá o but ní south west wa yìí mi rò parẹ́ ni kẹ́ni mi dẹ̀ lè so olóṣèlú o but àwa aráàlú àwa mẹ̀kúnnù kò sí ẹnikẹ́ni tó lè sọ pé òun gbọ́ gbaragbara five naira ní àkáǹtì òun látọ̀dọ̀ gọ́fìmẹ̀ntì so tá a bá ń ké tiwa yé wa o ìgbé tá à ń ké wa o must we suffer till we die dandan ni kí wọ́n jẹ wá run ni ká tó sọ̀rọ̀ ibi tó ní kálukú ń bá ìlú yìí lọ i must confess to you the only solution to nigeria problem is for everybody to go in, in, in his own we na our deni let us go on our own o oh. ẹ jẹ́ a máa bá tiwa lọ believe you me one nation is a scam àwọn minister kan minister, lé wa lórí lẹ́yìn minister for internal affairs tí mo ríṣẹ́ tó ń ṣe mi ò rí nǹkankan tẹ́nibọ̀dì ṣe mọ́ nù ìjọba yìí àti ìjọba tó kọjá the only person tó jẹ́ human being tó wà alive nínú gbogbo àwọn tí mo rí tí Tinubu kó jọ yìí in exception of nobody except the minister for internal affairs bàbá yẹn nìkan ni mo rí pé ó wà upper sound òun nìkan ló jẹ́ square peg in square hole òun nìkan ni mo rí lẹ́yìn àgbo lẹ́yìn òun ní ìrẹ́ ní bọ̀dì mọ́ tá a lè sọ pá fi eléyìí minister for power ẹbí pé kí ló ń ṣe ń bẹ̀ àti kókẹ́ẹ̀dì mẹ́ta síta ń sìn ìkọ̀ọ̀kan presently àfẹ̀sí kíkọ̀ọ̀kan má wọ forty forty thousand síta tó máa because ó ti di one thousand and sixty five naira per litre iye tí mo ṣe rà láàárọ̀ yìí nìyẹn so tá a bá máa fi ra twenty five twenty five litres kọ̀ọ̀kan sìn ọlọ́run mọ iye tá a máa rà á dẹ̀ máa lo mẹ́ta láàrin ọ̀sẹ̀ nepa dẹ̀ wá gbowó a máa ra card valueless card tiwa tiẹ̀ tún ṣẹ́pẹ́rẹ́ torí pay as you go ni bẹ́ẹ̀ tàwọn tó ń mú bíìlì wá fún wọ́n lè tè kọ́kàn mú irú tí bíbá ìjọ ọ́fíìsì wọ́n lè mú two hundred thousand wá lóṣù kan iná tá a lò that is what we have we have we have been ex experiencing in this country ṣáàṣẹ ni ọsibàjò táṣìírí kan ẹgbọn tó ememele fi emele tó kó that is how this political functionary the office holder has been stealing from this country and that is why the country is not working mi ò rẹ tó fẹ́ rúlu nàìjíríà tá a lè sọ pé àdúpẹ́ o mi ò tí ì rí mọ́ lọ́wọ́ yìí mi ò rí ẹnikẹ́ni tó fẹ́ rú nàìjíríà in exception of i mean apologize láti sọ mi ò rí anybody tó fẹ́ rú nàìjíríà yìí tá a fẹ́ sọ pé àdúpẹ́ ah, o nǹkan change níbo ó máa ma worst sí ni the way i'm looking at it. ọba ẹlẹ́ran ti ń jẹgun ọmọ aláṣọ ti ń wà kísà nídìíwé tí nàìjíríà fi lọ ẹgbọ́n tó dé tó ń yẹn sọ tó wí. àwọn tán kó ìjọba ta ní òpù sí lárí yẹn i was once blinded like that tèmi gan rò pé bóyá àhá kò sọ̀rọ̀ bọ́tò ojú ti là pé ẹ gbọ́ ọgbẹ́ni ẹ kò di ìlà ẹ kò di ẹ kò di ìkò ẹ kọ́ òkọ́la ewé ló kọ́ làsára ẹ̀kọ́ irọ́ ni gbogbo àjọ ń pàtàkì ara wa jẹ́ the only solution to our problem in this country ó ní ká padà sípìlẹ̀ kó ní kálukú lọ máa take care ọ̀dọ̀ ara ẹ̀ kó jẹ́ pé ọrọ̀ ajé wa ká máa dáṣe fúnra wa bọ̀ká sì máa kọ́ ọmọlùbọ̀ central tágo tágolo rẹ̀ sì kó wa sí irọ́ la pa sà irọ́ tó tóbi là ń pa Ọ̀ṣínbàjò sọ tí wọ́n gbà tí wọ́n dé ìjọba tó wà ń bẹ́ẹ̀ náà ti ń sọ pé ìjọba tó lọ ìjọba tó máa padà nínú àtúntò pé ìjọba yìí ni oníkálukú ṣe máa máa blame ara wọn nìyẹn blame ara wọn tọdún mẹ́jọ fi máa waste nǹkan dẹ̀ burú sí lójoojúmọ́ bread tí mo rà ní last year I, I still remember bread tí mo rà nínú àwẹ̀ ní seventy naira wọ́n rà lójú mi láàárọ̀ yìí ní four hundred naira yet a sì dúró de reformation project tí bàbá ṣe lọ́wọ́ ẹ bá yẹ kémi tán yìí o ó ti padà bọ̀ ó ti bọ̀ finally ibi tá a lè rí mú ni kó ní kálukú lọ fọ́ọ̀mù nation ta rẹ̀ bọ̀ pé wàá máa rí mú mọ́ nàìjíríà yìí bó ṣe ń lọ yìí ẹ gbàgbé ẹ ebi yìí ò tí ì pa wá o tó bá pa wá dójú oníkálukú á dìde barista oníkógun má ṣẹlẹ̀ la ṣe fọwọ́ lẹ́rán o torí tógun bá ṣẹlẹ̀ gbogbo ala máa gbébọn ọlọ́run ló mẹni tó máa kú wáìdù ló mẹni tí ó kù ìlú tógun bá ti ṣẹlẹ̀ wọn kì í fa ara rọ ojú apá kì í jọra ojú ọgbẹ́ kì í jọra wọn o ibi tá à ń bọ́rọ̀ yìí bọ̀ yìí èmi ò rí nǹkan kan nínú nǹkan tí ìjọba tó wà bẹ́ẹ̀ ìsọpáwọn reform it should just come out straight and tell us da ọ̀rọ̀ yẹn ti dàrú ju bá ṣe rò lọ ẹ jẹ́ pé oníkálukú ló máa bá tiwọn lọ that's just the solution ẹ gbọ́dọ̀ tó ṣíbàjò sọ. A few weeks to elections, the sum of 292 million US dollars in cash was taken out of the Nigerian treasury. For two weeks after that, the Central Bank of Nigeria did not have cash dollars. Two weeks after that. Let's just take a hundred million dollars of that. Today that was that was that would be about 36 billion. The trader money program that we're doing, where we're giving loans to two million petty traders, is just 20 billion. That is one withdrawal. One. That's one withdrawal from the treasury of Nigeria. Another day, 60 billion naira this time is withdrawn. 60 billion. Three Nigerians, three Nigerians did what is called the strategic alliance contracts. What was lost, what, what was taken away and never returned, and we're still pursuing them all over the place, all over the world, was almost 3 billion US dollars. How much is 3 billion US dollars? Our entire external reserves is 40 billion today. When we started, it was 28 billion. If somebody makes away with 3 billion US dollars, how do you then not expect that people will be poor? How do you not then expect that we'll not have enough to fund education, to fund infrastructure, to fund power? You know, sometimes I get so emotional about this issue of corruption and so irritated that the same individuals who robbed this nation can come back and tell us that, oh, we are the people who can fix it. I think, it's, I, I think we're dealing with an outrage. bó ti wà láti kọ́ṣe nìyẹn o bẹ́ẹ̀ ló bẹ lásìkò tiwọn lásìkò ṣùgbàjò torí táwọn náà kú ọ̀nbẹ láṣìírí omelemele fíèmìlì bẹ́ẹ̀ sí ní tú àtàwọn míì báwọn náà ṣe kówó náà in fact a matter of fact presently their regime was adjudged, adjudged the worst regime Nigeria has ever witnessed but eléyìí tá à ń bá lọ yìí tá a bá ti lo worst fún regime Tinubu eh, Buhari mi ò tí ì mọ̀ tá a máa lò fèlè yìí ó sì dẹ̀yìn four years ẹ̀ ká tó mọ kí ló ń ṣẹlẹ̀. ṣé wọ́n ní káwa wáyé ká má gbádùn ni kò dẹ̀ sí nǹkan kan méjì mo ti sọ fún wa tẹ́lẹ̀ wípé nàìjíríà tẹ̀ ń gbọ́ yẹn ọdún náà initially corruption náà ni wọ́n fi dá nàìjíríà lẹ̀ because selfish interest àwọn òyìnbó tó colonize wa ó ní nàìjíríà there shouldn't have even been anything called nigeria tẹ́lẹ̀ but in order for them to be able to annex every region ní nigeria yẹn they have to amalgamate every one of us ló fọ́ọ̀mù nigeria combination of different countries ló jẹ́ nigeria. Yoruba supposed to be a country on its own or on our own. Igbo supposed to be a country on our own. While Hausas, the Northerners, supposed to be a country on their own. But unfortunately, because of the selfish interest of our colonial masters, they wanted to, to be able to annex every region in order to enjoy all our natural resources they just have to amalgamate us ohun tó bí nàìjíríà nìyẹn the amalgamation is a total corruption láti ilẹ̀ that is why tó fi jẹ́ pé corruption is totally the order of the day omi omi ilé tá a bá fi tọ́ mọ ìrì ló máa wó ló ṣe jẹ́ pé nàìjíríà ò work tó fi jẹ́ gbogbo àwọn tó bá ń débẹ̀ bó ṣe ń rí lọ́wọ́ wọn ló ṣe ń rí yìí ẹ̀yin náà wo láti 1960 tó ti hand over nàìjíríà fún wa ẹ̀sọ́ ẹ̀rà tá a gbádùn jù pre-independence nàìjíríà ti gbádùn jù láti independence from one problem to the other ni gbogbo yóò wá wà lámì àwọn nǹkan sì wà òkè but as soon as to the 2014 amalgamation yẹn parí tó expire from 2015 upward so far ẹ wò gbèsè ayé nàìjíríà bó ṣe rí torí pé expiring food là ń jẹ expiring association làjọ lò the amalgamation has expired since 2014. fourteen ó ti wá dàrú máwọn lójú ìwà lójú wọn ò rí ṣe mọ́ ló sì jẹ́ pé in tíjọba ìbá ní two hundred naira ó padà di one thousand plus mọ́ wọn lọ́wọ́ èló ni wọ́n bá dọ́là dọ́là was four hundred naira kí Tinubu tó dé four hundred four hundred plus lónìí I am happy to tell you that dollar is now one thousand six hundred and fifty naira tí ò bá ti wọ one thousand seven àsàndàárọ̀ yìí tí ò bá ti wọ one seven how many percentage la máa pè yẹn more than hundred more than hundred percent more than two hundred percent increment láti four hundred to one thousand seven more than two hundred percent increment nǹkan ten naira kí Tinubu tó dé is now five hundred naira nǹkan one thousand naira kí Tinubu tó dé is now five hundred thousand naira so you can see it clearly it is crystal clear that that country is no more working tẹ bá ara àwọn kan tó ń pariwo pé let us go let us divide this country let us initially the amalgamation is wrong it's not anybody's fault lẹ́ṣẹ́ ń gbọ́ táwọn èèyàn kan sọ pé kì í ṣe fọ́ọ̀tì Tinubu Nàìjíríà ti bàjẹ́ kí Tinubu tó dé nígbà tí Nàìjíríà wá bàjẹ́ kó tó dé ohun táàyàn fún náà ni pé kó bá wa fix ẹ̀ one year is too small for him níbo ló ti wá bàdé ṣé ó dìgbà tó bá tí everything bá destroy pátápátá tán kí bàbá tó ṣẹ̀bẹ̀ sí ní bá wa túnṣe or process kan túnṣe ló ṣe ń worst sí i want to know. Eh, Sunday Okosun ó ní which way Nigeria which way to go I want uh, I love my fatherland I want to know which way Nigeria is heading to. a fẹ́ mọ̀ ilẹ̀ bàbá wa tá a pè nílẹ̀ bàbá wa níbo gan ló ń dojú kọ níbo ló ń dojú kọ. lára àwọn tá a pè lò lórí ológun wa odidi brigadier general wọ́n fún wa ní palliative gbàrà tí Tinubu wọlé ó kọ́ rò pé solution ni pé ẹjẹ́ afáwọn èèyàn palliative kakọ́ kó ráìsì fún wọn kakó gbá fún wọn káwo fún wọn kán jẹun kó tó ń jẹ bá ti kó òun ṣẹ̀ṣẹ̀ bù ṣe ó ń há oúnjẹ yẹn kó fún gbogbo gọ́fúnọ̀sì kọ̀ọ̀kan lórí káàkiri àwọn yẹn ya kò mọ̀ pé Nàìjíríà ti bàjẹ́ jù yẹn lọ àwọn yẹn ya gbé wọn fẹ̀ sí ní fi gbọ́ bùkátà ara wọn ìtó máa tà ní auction ìtó máa gbogbo ní kálukú ṣe bó ṣe wọ̀n rábaràba aláàlú tó ràn tó rán wọn sí aláàlú tó rán wọn sí àwa tó rán wọn sí àwa àwọn rẹ́rìn wọn kówó sápò wọn di billionaire everyday. lára wọn ni brigadier general ara wọn lẹ́nìkan tán sọ pé ó ṣe birthday òun náà fi ṣe chairperson eh, palliative láyé kòrò òun ni chairperson palliative òun yà mú gbogbo oúnjẹ kòrò tó yẹ kó fún wa ó yà fi ṣe birthday souvenir <laughs> àlọ́ àti rògbò lẹ́yìn Nigeria is a very very very very funny country. Ah! tipẹ́tipẹ́ nìkan ti bàjẹ́ mọ́ wa lára bí ìgboyún ò bá bàjẹ́ lára aláboyún nǹkan ti ṣe wá gan sẹ́yìn tá a mọ̀ irú ìlú wo gan la wà yìí irú ọgbọ́n wo làwọn èèyàn wa gbọ́n ọgbọ́n ìka ọgbọ́n àgbọ̀nsódì ẹgbẹ́ àṣírí brigadier general Nigeria army general currently detained in Abuja for allegedly stealing palliative rice selling official vehicles and generators ẹni tó jẹ́ ẹni tó ní kó dáàbò bò lù olórí aláàbò lù brigadier general òun náà wàá sọ rẹ̀ di ta ogún ta ogún yorùbá ẹ ta ogún ta ogún nàìjíríà wọ́n gbé palliative sí lọ́dọ̀ ó tà dànù generator tìbí iṣẹ́ ó tà dànù àwọn mọ́tò ìjọba ó tà dànù ẹni tá à sọ pé kó ṣọ́ wa nìyẹn o a Nigerian military commander identified as Brigadier General M.A. Sodiq kilokan of three brigade Kano State is currently detained in a military police guard room in Abuja over the alleged diversions of rice palliatives and selling of military equipment including generator sets and operational vehicles to scraps to scrap yards gbogbo àwọn tó ń ta bólà yẹn ó yà tú gbogbo mọ́tò tà fún wọn dànù. the Nigeria defence headquarters gave the rice to the brigades to the brigades nationwide for distributions to soldiers and a, as a palliative but general sodiq allegedly refused to share it with his men in kano state Daily Nigeria reports. It was also gathered that the embattled general stole many official equipment belonging to the military, including a Meccano heavy-duty generator at military training camp Falgo Falgo Kano, and sold them to metal scrap dealers. Based on these allegations, General Sodiq has been replaced by Brigadier General A.M. Tukor a former registrar of the Nigerian Defence Academy, it was further gathered. The source said, following these allegations, Brigadier General Sodiq has been detained in the guard room and is facing interrogation by the Special Investigation Branch of Military Police in Abuja. He was first invited to Abuja for questioning and immediately ordered to be locked in the military police guard room. There are mounting allegations against him already Brigadier General A.M. Tuko, who previously served as the registrar of the Nigerian Defence Academy NDA, has been appointed to take charge of the brigade. Full-scale investigations into the matter are ongoing. He will likely face charges at the court, at court martial, the source added. The defense headquarters has to, has to, to formally comment on the has to formally con comment on the latest developments. Sahara reporters had in September reported that no fewer than 196 soldiers in the northeast and other theaters of operations have applied to the Chief of Army Staff, Lieutenant General Taoreed Lagbaja, for voluntary retirement. The actions had come amid worsening security challenges. The military is currently combating in most parts of the country. Sources had told Sahara reporters that most of the soldiers resigning had, had cited low morale and indicated interest to join the military forces of other countries, including the British Army, Ukraine Army, and other Commonwealth nations. The soldiers drawn from various formations of the army across the country, according to the list obtained on Saturday, are all junior cadres. The Chief of Army Staff has since approved their former disengagement jọ ṣé picture yẹn wà mẹ́ẹ̀ picture máa yẹn tó bá wà mẹ́ẹ̀ bá mi ṣú ẹ̀ ó brigadier general in a month in a month salary man yóò ní less than two million tó wọlé sí lápò kò tí ì wá máwọn owó oríṣiríṣi yet ó tún ṣì ń kó rẹ̀ sí wàtà ohun tó tọ́ sáwọn ọ̀dùn tó tọ́ sáwọn tí wọ́n jẹ́ junior lábẹ́ ó tún ṣe kòtà kí ló tó gbé píkṣọ ẹ̀ kó ká gbé sí i káyé lójú ó le a whole brigadier general lẹ́yìn ipò yẹn ó kù lieutenant ó kù major general lẹ́yìn yẹn ó kù lieutenant general lẹ́yìn yẹn ló kù general ipò mẹ́ta péré ló sínú ẹ̀ nínú iṣẹ́ ológun major general lieutenant general and general ẹ tó ti wọ general kéda tó torí pé ó lé ojú ó ti wà lójú gbogbo ẹni tó bá ti wà nípò ohun tó ní kálukú máa ń fẹ́ ni pé káwọn sá jí kí wọ́n sá jí kí wọ́n sá ìdí nìyẹn o tá a fi ń jìyà nàìjíríà o ìdí nìyẹn tá a fi ń jìyà nàìjíríà very funny video kan máa fi hàn wá ní irú ibi táwọn ẹni yìí tí wọ́n jí ráìsì tán ní kan pín ibi tán jí kó pamọ́ sí ẹ mọ tán máa ṣe torí pé ráìsì tíjọba kó fún wọn wọ́n ti brand ẹ̀ not for sale federal government palliatives wọ́n ti fi sí lára kò dẹ̀ sí wèrè tó máa ra ru ráìsì yẹn lọ́wọ́ wọn àwa wá lọ rí báàgì ẹ̀ wá kọ́sítọ̀ ńlá kan wọ́n á kó síbẹ̀ jọ àwa máa wá rí báàgì ẹ̀ wọ́n ti gba àwọn boys tí wọ́n ń bá wọn rí báàgì ẹ̀ ọlọ́run wá mú kan nu ọlọ́run mú àwọn kan jọ kan nínú store wọ́n to ráìsì yẹn ó ju gbogbo bíi tá a wà yìí lọ times three store ńlá ni wọ́n wá fi àpò tààrà wọn wọ́n fi ń rí bàjẹ́ ibi tí wọ́n tò sí bọ́ọ̀lù ṣe ní kí gbogbo ẹ̀rọ pa wọ́n mọ́ bẹ́ẹ̀ nìyẹn orí gbogbo aráàlú tí wọ́n fìyà ẹ̀ jẹ ó pa wọ́n mọ́ ẹnìkan ló ráyè escape ṣé fídíò yẹn wà bẹ́ẹ̀ bá a ṣú ẹ̀ káyé rí ló tá padà sí bẹ̀rẹ̀ stọọ yẹn lẹ́rí tí wọ́n wà yẹn ráìsì ló wà gbogbo lẹ́tẹ̀rí yẹn o ò ní wọ́n já yẹn gbá sọ́rọ́ ti rọ́ gba ẹniṣẹ́ gbò gbogbo wọn tán wà lábẹ́ ẹ̀ náà kú ẹnìkan ṣo tó ráyè escape nù wọn rè ráìsì fifty fifty kg èyí tó dẹ̀ rọ́ yẹn kì í ṣe one thousand kg tó pa gbogbo wọn pátá bórí mẹ̀kúnnù ṣe máa máa mú wọn ní kọ̀ọ̀kan rèé ẹ wo bọ́n ṣe tó ẹ wo bọ́n ṣe tó gbogbo ráìsì yẹn ohun tó tọ́ sí gbogbo aráàlú tí wọ́n fi bí ẹ̀ pa wá look at mélòó lẹ́ni tó rọ́pa wọ́n yẹn fifty kg one thousand èèyàn mélòó ló lè gbé jáde ó bẹ́ẹ̀rì wọn sínú ráìsì tí wọ́n fọ̀rọ̀ àwọn ará wọn dà sílẹ̀ ó bẹ́ẹ̀rì wọn sínú ẹnì kan ṣo tó escape nù wọn rí kó tó lọ pa àwọn èèyàn dé wọn á ti kú níbi tó rí mẹ̀kúnnù mú wọn délẹ̀ rí yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin olóṣèlú ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwa tá a jẹ́ mẹ̀kúnnù ẹ̀yin ọmọ Yorùbá ni mo wá bá lọ́rọ̀ ìkànnú àwọn olóṣèlú ọdún Gani ni máa yẹn tabalẹ́ni tó wà upright tó ń ro tó ń ro ọjọ́ ìdájọ́ bíi tarákùnrin ìlú ìbámadà torí pé bó ṣe wà ní líìkì ló ṣe wà ní gbàǹjà bó ṣe wà nàìjíríà ló ṣe wà kiri african countries yàtọ̀ fáwọn òbí kọ̀ọ̀kan láfíríkà àwọn colonial masters sì di design africa pé kó ba má lè work káwọn lè má rí wa tún jẹ that is why táwọn olórí wa fi ń kó owó wa lọ sọ́hùn táwọn yẹn fi ń ṣalárinidì tán dolówó sí àwọn rí owó wa fi ṣe business àwa àpà amòṣùà ọmọ onínàkúnà prodigal son àwa kó owó wa lọ sọ́hún yẹn owó tí ò ti tò náà wá ń bí ìtarakùnrin yẹn sọ lórí káwọn máa jí ọrọ̀ ìlú kó ẹ̀rí pé léyìí onílàákàyè ó sì bẹ̀rù ó páyà ọlọ́run ó rántí pé lóòótọ́ lóòótọ́ lòun àtọ́lọ́run jọ máa pàdé rí mi rí ọ olóṣèlú ò bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tarakùnrin yẹn sọ. sórí ah, fídíò tí mo sẹ́ẹ̀dì ni títí máa fi hàn sí lọ́wọ́ rẹ̀. kí á lè tẹ́ ọ̀nàrẹ́gùn yẹn. ẹ́ ọ̀nàrẹ́gùn yẹn. ẹ bí mo gbé mo ti fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kọ́ sí lára àṣẹ bí mo sọ fún ẹ. ẹ̀tọ́ yẹn ni. ẹ́ẹ́. if you are an MP, wallahi, and you take a dime on that constituency and chop it on the day of judgment, you will account to the people. You will. And that is one thing many politicians are not aware of. If you take a dime that belongs to the state or the constituency on the day of judgment, you will account to every single individual who lives in that country or who lives in that constituency. Will you be able to justify this in the sight of Allah? Will you be able to do that? The challenges confronting us in this country is corruption. The challenges. I'm not a saint, but at least you do your possible best to avoid it. I don't have money. What I have, what I get is my salary. And wallahi, not a dime of Tamale Central has ever touched my tongue or bought a book for my, my son or my daughter because I know that I will account for it. And our society today, if you don't have money, you have no value in our society. The moment you are given appointment, your family thinks that their lives have changed and chop it on the day of judgment you will account to the people you will and that is one thing many politicians are not aware of if you take a dime that belongs to the state or the constituency on the day of judgment, you will account to every single individual who lives in that country or who lives in that constituency. Will you be able to justify this in the sight of Allah? Will you be able to do that? The challenges confronting us in this country is corruption. The challenges. I'm not a saint, but at least you do your possible best to avoid it. I don't have money. What I have, what I get is my salary. And wallahi, not a dime of Tamale Central has ever touched my tongue or bought a book for my, my son or my daughter. Because I know that I will account for it. And our society today, if you don't have money, you have no value in our society. The moment you are given appointment, your family thinks that their lives have changed. The moment you have a small opportunity, people think that you must provide. If you don't have, they disrespect you. And that has pushed several politicians to engage in corruption. That pushed people. And I am particularly worried. I am worried for myself as a Muslim. And I'm worried because which have I spent that I didn't need to spend? which have I spent inadvertently or unknowingly, that I shall account for it. That should be a profound worry. That should be a worry to everybody. But we don't seem to care. They don't respect you. Even your colleagues won't value you because they think that you don't have the money they have in this country. There are politicians who could not even rent a room. And then they are busy putting up skyscrapers. Haven't they been told about the death of other politicians. Haven't they been told that there are politicians who had it all and they are no more? That is something that is profound heavy on me. Don't get me wrong. I'm not trying to play saint. Wallahi, Allah will bear me witness. Whatever I say, I say genuinely. Long would you be a leader? President Rawlings had unlimited power. His own President Kufuor came, had power, he's gone. President Mills came, unfortunately by Allah's will, he's gone. President Mahama came, he's gone. Dr. Baumia came, he's going in 2024. Everybody will go. Ẹgbọ́n tí máa yẹn sọ, ẹni tó jẹ́ ẹni tó páyọ̀ ọlọ́run nìyẹn lórí ipò tó wà. Àwọn olórí wa tó kù ṣe páyọ̀ ọlọ́run lórí ipò tẹ̀wà. Bí Nàìjíríà ṣe rí yìí oníkálukú ló contribute o ṣùgbọ́n solution sọ̀rọ̀ yìí ò ní kẹ́ ẹ jẹ́ kí everybody máa lọ. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn tí ẹ respond sí ìbéèrè tí mo béèrè lórí obìnrin tí ojú ń dùn tó sì bímọ mẹ́ta àwọn èèyàn sọ fún mi oríṣiríṣi calls àti messages ló pọ̀ pé náà bàbá gbàgede àfikàrùn obìnrin yẹn lọ́wọ́ kódà kì í tiẹ̀ ṣe pé àwọn míì kì í ṣe pé wọ́n pè mí nìkan mo ti rí táwọn èèyàn ti ń fowó ránṣẹ́ mo ti rí táwọn èèyàn ti ń fowó ránṣẹ́ obìnrin tí mò ń sọ rèé fẹ́yìn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wò fúngbà àkọ́kọ́ arábìnrin tẹ́ rí ojú ń dùn ó ní ìpèníjà ojú ojú méjèèjì ti fọ́ látìgbà tó ti wà secondary school ọkọ tó sì padà rí fẹ́ nígbà tó lọ sí school for the blind ọkọ̀ náà òun náà tó jó nípèníjà ojú bákan náà ojú tiẹ̀ náà ti fọ́ ṣùgbọ́n lọ́wọ́ yọ̀ǹda ọmọ mẹ́ta fún wọn látara márèjì tán jọ ṣe ọlọ́run fún wọn lọ́mọ mẹ́ta ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò fọ́ ọkọ ti padà sá lọ nígbà tí òṣòwò tán fẹ́ fi gba lé tí wọ́n sì ti lé wọn dànù kó lé tí wọ́n ń gbé ọkọ ti sá lọ ẹnìkan wá fẹ́ ra àwọn ọmọ yẹn lọ́wọ́ obìnrin ó fẹ́ ra àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ní one point five million obìnrin bá ké gbàjarè síta pẹ́yìn aráyé ẹ̀ gbà wọn ìyà yẹn pọ̀ ìnira pọ̀ kóun má lọ wà attempt láti ta àwọn ọmọ yẹn torí pé òun wò pọ́jọ́ ọ̀la òun ni wọ́n àwọn lójú tóun fi ríran báyìí àwọn èèyàn mo bi wọ́n léèrè nígbà tí wọ́n sẹ́ẹ̀dì fídíò yìí sí mi má fi dọ́là kan sí mọ́ a kì í lo dọ́là kan tó wúlò mọ́ nígbà tí wọ́n sẹ́ndí fídíò yìí sí mi mo rí fídíò yìí omi tiẹ̀ bọ́ lójú mi nígbà tí mo gbọ́rọ̀ lẹ́nu wúmà yìí màá ní kọ́pìlì ẹ̀kẹ́ yìí náà gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ fáfà ní ẹ̀yìn tẹ́ ẹ̀ rírí èmi ti kọ́kọ́ sọ ṣùgbọ́n mo rò pé hmm, nígbà tí mi dẹ̀ rí káwọn èèyàn respond bóyá kí n jáwọ́ bọ́ láti àná mo rí respond àwọn èèyàn gan kódà ní fọ́nẹ́sì wà nípa àwọn èèyàn tí mi ì tí fàkáǹtì táwọn èèyàn ti ń fún mi lówó mo ti ń rí látànà mo yẹ sọ̀rọ̀ mo ti rí close to one fifty thousand lánàá ni, which means àwọn èèyàn rẹ́dì lóòótọ́ fortunately mo rí woman yẹn pè lánàá torí pé èèyàn kan ló gbé ló gbé jáde mo pe studio tó gbé jáde wọ́n connect mi mọ́ mo dẹ̀ rí bá sọ̀rọ̀ lágbára ọlọ́run next week máa dọ́dọ̀ woman yẹn ní next week máa dọ́dọ̀ ẹ̀ lágbára ọlọ́run tábà yọwọ́ bí ìrìn àjò tí mo fẹ́ rìn lọ́sẹ̀ yìí ni mi bá sọ pé kí n lọ lọ́sẹ̀ yìí ṣùgbọ́n next week inshallah màá dé ọ̀dọ̀ ẹ̀ èmi àti àjẹsọ̀rọ̀ mo láyọ̀ láti sọ fún wa pé presently studio tí wọ́n gbé jáde yẹn wọ́n ti gbalé fún un ó ti wà níbì kan tí mi ní dárúkọ lẹ́kọ̀ọ́ ó ti wà níbẹ̀ wọ́n gba yàrá kan fún òun àtàwọn ọmọ yẹn wọ́n gba ṣọ́ọ̀bù fún ṣùgbọ́n wọn ò tí ì bá ṣe anything sí ṣọ́ọ̀bù yẹn mo wá pe studio, yẹn lánàá ó láwọn ṣì ń re owó jọ tí wọ́n fẹ́ fi bá a ra ọjà sí ṣọ́ọ̀bù yẹn ni pé kó máa ta pé ṣùgbọ́n àwọn ra oúnjẹ sínú ilé yẹn fún un tó ṣì ń jẹ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ok wọ́n á jẹ́ kí òun kọ́ iléeṣẹ́ yẹn mọ mission wa wípé nǹkan báyìí báyìí báyìí làwa máa ń ṣe làwọn fans mi máa ń ṣe fáwọn èèyàn wọ́n tún ti pa mí láṣẹ pé ká tún kọ́lé fún un ó dẹ̀ lọ́rọ̀ tèmi àtẹniyẹn jọ sọ lánàá tí n bá wá lọ sékòó àwa fẹnu ẹ̀ jóná dáadáa ṣòbọ́rọ̀ ṣe rí nìyẹn o ẹ̀yin tí ẹ̀ ń wò mí lé a ti bẹ̀rẹ̀ sí ní re owó jọ fún arábìnrin yẹn àwa náà fẹ́ dá sí i àwa náà fẹ́ ntọ́lọ́mbá gbà wá láyè ká ṣe fún un wọ́n ní ká kọ́lé fún ni mo dẹ̀ ti rí páwọn tó sọ pé ká kọ́lé fún àti rí páwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ àwọn èèyàn láwọn retí kí n sọ pé ó ti yá ó ti yá o mo ti declare officially báyìí pé ó ti yá as usual àkáǹtì tá à ń fowó sí nìyẹn gbogbo ẹ̀yin tí ẹ bá ní interest sí ọ̀rọ̀ woman ẹ̀ tí ẹ fẹ́ bá wa dá sí i ó wá tún yà mí lẹ́nu páwọn èèyàn tún ń pèpè fún arákùnrin tó yọ àwọn ọmọ nínú omi nígbà kéèsì ìyá Joshua ẹ̀yin tí ẹ bá ti rí fídíò yẹn wò a ti pe arákùnrin yẹn a ti dáwó fún un a sì ti fún lówó tá a bá gbà lọ́jọ́ yẹn níbí ibà must confess to you ó ti pẹ́ sìn àti lè sọ five hundred thousand ni mo transfer sí bọ́ ìyẹn ní orí ìjókòó bíbá ìníjọ́ yẹn five hundred thousand ni mo transfer sí lórí ìjókòó bíbá àkáǹtì wa lẹ̀ ń wò yìí ọ̀rọ̀ obìnrin yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi dá sí báyìí láti èní lọ àwọn èèyàn sọ fún mi pé àwọn ń retí ká sọ pé ó ti open ni ó ti open àti bẹ̀rẹ̀ o àti bẹ̀rẹ̀ sí ní dá owó tí a máa fi kọ́ ilé fún un lára tèmi àtẹni yẹn jọ sọ ni pé ó dárúkọ ibì kan popular place kan lẹ́kọ̀ọ́ pé àwọn tí ń wálẹ̀ fún níbẹ̀ màá nígbà tá a bá ríra ṣá èsì tá a bá bá bọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ yẹn màá jẹ́ kẹ́yìn èèyàn gbọ́ tó bá jẹ́ pé ilé la máa kọ́ fún màá jẹ́ kẹ́yìn èèyàn gbọ́ tó bá dẹ̀ jẹ́ pé àwọn iléeṣẹ́ yẹn máa kọ́lé fún táwa kan máa contribute quotas ti wa pé kílé yẹn lè tètè yá iye báyìí ni àwọn tiwa náà ti dá o láti gbàgede mọ́ o wọ́n á dẹ̀ acknowledge gbàgede mọ́ náà pé tó láti iléeṣẹ́ gbàgede mọ́ gbogbo àwọn fans àwọn gbàgede mọ́ káàkiri ayé o wọ́n fáwa náà níye báyìí o ló jẹ́ kí ilé ìṣe tètè kọ́ o ó bá lè jẹ́ pé àwa náà náà máa ní ká ń gbà tá a bá ṣàdé bẹ́ẹ̀ mo ti sọ fún wọn pé lágbára ọlọ́run next week máa wá síbẹ̀ mo rí i pé iléeṣẹ́ yẹn òun ṣe onírẹpẹtẹ kan ṣùgbọ́n wọ́n máa àwọn náà máa ń ran àwọn èèyàn lọ́wọ́ so irú oníkéréje bíi tèmi báyìí náà ni kò tí ì dín ńlá so nígbà tá a bá jọ ríra àjọ máa fọwọ́ wẹwọ́ ni kọ́wọ́ lè mọ́ o kò ṣe pé a fẹ́ gba gold medal ń díẹ̀ gbọ́mọ fọ́yàn gbọ́yàn fọmọ kọ́mọ sáti mú yàn bó bá jẹ́ iléeṣẹ́ ẹ̀ ní òkọ̀ níjẹ̀ kẹ́gbọ́ bálẹ̀ ṣe pé gbàgbé mọ̀ náà ló tún fẹ́ kọ lẹ́lẹ́kejì bíi tìyá Joshua àjẹ̀ kẹ́gbọ́ ṣùgbọ́n pending the time ta fi máa decide àti bẹ̀rẹ̀ sí ní dáwó fún obìnrin yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti rí owó yẹn láti máa wọ bóyá one pé one fifty àbí one forty kìíní kan ṣá mo ṣá ti rí inú àpò mo ti rí pé ti wọ one ní calculation tí mo forí mi rò ó ti ju one lọ gan ó ti wọ bí one fifty tí mi bá ṣe bá ṣe tán sì máa lọ jókòó gbà láti yẹn máa tó ta ẹ̀ so bó ṣe rí nìyẹn o ọ̀rọ̀ obìnrin yẹn bẹ́ẹ̀ bá mi play woman yẹn kó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀. State School for the Blind ẹnìkan ní òun máa fún mi ní one point five million pé kí n jọ torí ọlọ́run kí n ta ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta fún òun pé òun ò rí ọmọ bí pé òun máa ra ọmọ ẹyọ kọ̀ọ̀kan ní five five hundred thousand naira mo wá dá wọn lóhùn pé kọ́ jọ pé mo ti gbọ́ nǹkan tó sọ pé bẹ́ẹ̀ kọ́ fún mi ní oore ọ̀fẹ́ pé àdúgbò wọn yẹn mo wá tọrọ owó pé tó bá di ọjọ́ kejì màá bá wọn kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá gbà tí mo wá délé tí mo wá ronú pé àǹkan tí mo fẹ́ ṣe yìí ṣé kò ṣe pé mo fẹ́ ba ayé mi jẹ́ ba èmi tí mi ò ríran tọ́nà tó wá fún mi ní ojú mẹ́ta pé tí bá ta àwọn ọmọ yẹn ń sì yìí kí ló máa jẹ́ èrè mi pé ojú mi mẹ́ta náà ó tún ti fọ́ nìyẹn. ní September twenty three two thousand and six eighteen years ago ó kù díẹ̀ tá máa bẹ̀rẹ̀ waec ss láti parí ss three gbà yẹn mo sùn gbà tí mo jí lọ́jọ́ kejì báyìí mi ò rí nǹkan kan mọ́ ah ní ọjọ́ yìí ó dà pé ayé parẹ́ torí ìlàkọjá yẹn lágbára tí mo ṣe jí tí mo lajú báyìí gbogbo nǹkan ṣókùnkùn mi ò rẹ́ni tì nígbà tí wàhálà yẹn pọ̀ tí ìlàkọjá yẹn lágbára wọ́n gbé mi lọ sí oníyoro hospital ó wà nìbàdàn gbà tó ṣe àdébẹ̀ tó ṣe àyẹ̀wò dókítà yẹn ó recommend eyes up kan fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ojú mi ọ̀tún yìí eye drop yẹn ló bàjẹ́ so ìgbà tójú yẹn ò ríran ọtún ìgbà tá a lọ sí olúyọrin wọ́n wá rìvà wa padà lọ sí UCH ìgbà tá a ṣáà débẹ̀ dókítọ̀ tá dr bá ń bẹ̀ dókítọ̀ Becky so wọ́n á sọ fún wa wípé eye drop tí wọ́n tí mo lò yẹn tó ti damage ojú yẹn pójú yẹn ò lè ríran mọ́ pé eye yẹn ó lágbára ju ojú yẹn lọ ipe oore ọ̀fẹ́ ọlọ́run nìkan lójú yẹn lè fi là nígbà tó di two thousand and sixteen mo lọ sí Ọ̀yọ́ State School for the Blind ní Ògbómọ̀ṣọ́ ní skul yẹn wọ́n máa ń kọ́ àwa tá a ríran àwa tá a jẹ́ afọ́jú tá a ṣe máa fi braille wọ́n pe kinní yẹn ní braille bẹ́ẹ̀ kí tá fi kọ́ oúnjẹ marburg àti stylus a fi máa bray a máa kà á dẹ̀ wọ́n dẹ̀ máa kọ́ ata ṣe máa fi typewriter táìpù iṣẹ́ tó jẹ́ pé àwọn tó bá ríran wọ́n á lè ka ìwé yẹn ibẹ̀ mo ti wá pàdé ẹni tí mo fẹ́ ẹni yẹn ọkùnrin yẹn náà kò ríran afọ́jú làwọn méjèèjì ó dẹ̀ lóun máa fẹ́ mi mo wá rò pé kò sẹ́ni tó ríran tó máa fẹ́ ẹni tí ò ríran wọ́n á gbà pé wẹ̀ èmi àti aṣáàfẹ́ ara wa ta fi bímọ ìsìn òun ò ríran èmi ìyàwó mi ríran òun tó jọkọ náà àríran bẹ́ẹ̀ ọlọ́run fún wa láwọn ọmọ so èmi àtọkọ mi yẹn a máa ń tọrọ owó kiri ọlọ́run ṣàṣàrò owó àgbálé àbí ọmọ so ìgbà tó wọlé yẹn ṣáà ń díù léraléraléra tí a tí kò rówó lè san ìgbà tó di August last year tó ṣe sá lọ nìyẹn tó dọmọ mẹ́ta sí mi láyà àti gbà yẹn báyìí mi lè sọ wípé mi báyìí ni mo máa wá sáà bíbí bíbà gan ló wà kò ń pè wá kò ń béèrè àwọn ọmọ ẹ̀ gan mi mọ kókó ibi tó wà báyìí so tí mo ṣe ń sọ̀rọ̀ yìí láńlọ́ọ̀ ti lé mi kúrò nílé àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ìgbà tí wọ́n rí pé ìdààmú yẹn pọ̀ ètò jẹ́ àkọ́bí mi yẹn mo mú lọ sọ́dọ̀ ìyá bàbá ẹ̀ so ẹni tí ó wá ẹnìkan gbà mí sílẹ̀ ẹni yẹn á jọ lọ sí Ọ̀yọ́ State School for the Blind l'Ógbómọ̀ṣọ́ ni àwọn náà ò ríran ìgbà tí mo ṣàwà ṣàlàyé fún wọn wọ́n ní kí wọ́n máa manage ní ọ̀dọ̀ àwọn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ ṣe fún mi torí ọlọ́run àkọ́kọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí dé ọ̀dọ̀ àwọn aláàánú tó máa ṣàánú mi tó máa ràn mí lọ́wọ́ ìkejì mo fẹ́ gba ilé ìkẹta mo nídìí owó tí màá fi tọ́jú àwọn ọmọ mi tí ebi òfin ni máa pa wọ́n inú mi ò kí ń. gbogbo àwa tí. Tí a bá fẹ́ bá wa dá sọ̀rọ̀ arábìnrin àkáǹtì ni a ti fi síta yìí ẹlòmíì gan ní àkáǹtì wa mọ́tò oró ti wà lọ́wọ́ ẹ̀ ní tá ló ń bá rán wa sí ẹ jẹ́ káwa náà tó ṣe fún ṣe báwa ni ọlọ́run ló ń sábàbí láti pa ìyá Joshua lẹ́rìn inú ẹkún tó tóbi la bá ìyá Joshua ọlọ́run sì sọ ọlọ́run ẹ̀yìn èèyàn sí ẹ̀pá lẹ́rìn ìyá mary ní 2021 inú ẹkún tó tóbi la bá lóbànújẹ́ tó ga ọlọ́run ẹ̀yin èèyàn ọlọ́run rán yín sí ẹ̀pá lẹ́rìn oríṣiríṣi àwọn èèyàn lọ́lọ́run ti rán yín sí tẹ̀m̀pá wọn lẹ́rìn arábìnrin yìí náà ọlọ́run fẹ́ ká gbọ́ ń pa ẹ̀ ní o ọlọ́run ti rán ọlọ́run ti rán wa sí again ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣe ká dáhùn kò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ máa gbọ́ gbarangbaraǹgbaraǹ nínú àkáǹtì ká wá mọ kí ni ká ṣe èkó lọ̀rọ̀ tiẹ̀ gbà tí wọ́n fẹ́ kọ́lé fún un níbo ni lẹ́kọ̀ọ́ mi ò ní disclose ẹ̀ ṣùgbọ́n ẹni tí stúdíò tó gbé jáde mi àti wọ́n ti sọ̀rọ̀ ó dàbí pé èkó làwọn fẹ́ kí ilé yẹn wà fine ibi tó jẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti sọ fún mi bọ̀tẹ̀ eh, owó tó máa fi ralẹ̀ tó máa fi gbẹ̀ tá a bá ti rí àwa kó a sọ fún wọn pé fọkàn tó wó lẹ̀ ẹgbàá owó ẹ lọ ralẹ̀ yẹn ṣé owó tá a máa máa fi kọ́ ó yẹ gbà ẹ̀já máa kọ́ níṣó kò le tó bẹ́ẹ̀ ọlọ́run á wa ó ní ọṣọ ọlọ́kà ṣe gbọ́ ìtẹ̀bá ògbó iná làdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tó ẹ jẹ́ àgbàlagbà yorùbá ẹ jẹ́ kí gbogbo àjọ parapọ̀ kájọ panupọ̀ kájọ yín àgbàdo sínú igbá kan náà kó ní kálukú wa jọ sọ pé sẹ́ yorùbá nation now now now mo kí olóyè sunday gbowó kú happy birthday in advance láti wòye ọ̀la ẹ o a máa rí oríṣiríṣi tí ó máa ṣẹlẹ̀ wọ́n ti wà ní London báyìí wọ́n ti máa prepare gidi láti ọ̀la lọ ní program ti bẹ̀rẹ̀ á fi jíngù yẹn parí ètò yìí ẹ fi wálẹ̀ pẹ̀lú jíngù program tí wọ́n máa ṣe fún gbòòwò látọ̀la lọ ó Oh, yeah lálà ọlọ́jọ́ kọkànlá oṣù kẹwàá ṣe fẹ́ gbọ́. ọjọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkú olóyè Sunday ajásọlá àdìsá ọmọ adéyẹmọ aka ìgbòho òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ yorùbá lágbàáyé lábẹ́ ààrẹ wa ọmọọba adébáyọ̀ faládé ti gbàkejì ààrẹ mọ́kẹ́hìndé gíadùnbí kentos ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn lágbèkalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí ìgbòho fún tọdún yìí pẹ̀lú dinner with ìgbòho bákan náà làwọn ọba ògbóni àgbáyé lálejò tajudeen ọlárẹwájú àjàlá àti bàbá adésọjí tàlàbí àwòrò ṣàṣà egunmọ̀gájí nílùú london láti wá ṣe àyẹ́sí fún olóyè ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ni london kensington one seven nine to one nine nine holland park avenue london w one one four ul united kingdom bẹ̀rẹ̀ látago méje ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago méjìlá òru bákan náà láti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba one million rally in London lọ́jọ́ kejìlá oṣù kẹwàá ó jẹ́ ọjọ́ kejìdínlá pẹ̀lú Ìgbòho léyìí Tọ́láyọmí Kóìkì àti bàbá wa Gbẹ̀du ọmọ ṣàkóso ẹ̀ lọ́ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkálẹ̀ ìrọ̀rùn bàbá ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ni London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàdínlá pẹ̀lú Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester Manchester gan. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ntìrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkì lórí plus four four seven five nine four zero five zero nine seven nine Kẹ́hìndé Ìgàdùbí lórí plus four four seven five seven zero three two zero zero three zero Ṣọlá kò gbúdọ̀ kú lórí plus three five three eight six three three seven five five three seven bákan náà ni ẹ lè kàn sí Tóyìn Ọláoyè lórí plus four four seven seven eight nine six zero one eight seven six four lápapọ̀ ọmọ yorùbá àgbáyé pátápátá ysdn pẹ̀lú yorùbá world media home and diaspora àti gbogbo ìkànnì mìíràn tó ń sọ̀rọ̀ sókè fún jàǹgbara ọmọ yorùbá. ní àwọn ẹgbẹ́ ìfọlọ́dún àpapọ̀ ọmọ yorùbá ṣe ń kí ọmọ aládìkú wípé ẹ kú ọdún ẹ kú ìyẹ̀dún a sì ń ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí ìtayà tọmọ. yorùbá world media ló kéde lórúkọ gbogbo ọmọ yorùbá pátápátá.